wọ́n sì wọ́n sì wọ́n sì wọ́n sì means more expensive. Wọ́n sì means more expensive. Gbogbo nǹkan ló wọ́n sí i gbogbo nǹkan ló wọ́n sí i